الحمد لله الذي اختار الأنبياء الحمد لله الذي اختار الأنبياء واصطفى وفضل المرسلين واجتبى وحباهم بكرمه وانتقى ودافع عنهم بعزته ونجى والصلاة والسلام على خير من صام وصلى وأفضل من قام وزكى وعلى آله وصحبه ومن اتبعهم واهتدى فبسنته اختفى أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كيف فرادة الحمد لله هذا ثلاث مع نبي ونبي ولكك ونبي محمد صلى الله عليه وسلم àwa ń bẹ ọlọ́run ọba àtẹ́kùbọ̀ ládàá àfọ̀dáàtì yẹn ẹjọ́ ká máa gbé ti gbogbo àwa tí a ṣe àfọ̀dáàtì náà. àmín àmín. lẹ́yìn yẹn àti gbogbo wa ní kíkí ti Islam èyí tí gbogbo wa náà mà tí a ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tùmọ̀ká ti torí pé asalaamu wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí tún ní ìpàdé mìíràn nínú àwọn ìpàdé ìbùkún èyí tí máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù ní ààyè tí a wà yìí àwọn ìbẹ̀lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ kí ìpàdé tèmi náà kó fún wa ẹ̀dọ̀ san gbogbo wa gbogbo àwa tí a wá àtàwa tí à ń bẹ̀ lọ́nà àtàwa tá a tún lérò báwa náà bóyá wa náà bá tiẹ̀ wá ọlọ́run ọba kọ́tà nígbà fún wa lẹ́sàn-án rere. lẹ́yìn lẹ́yìn náà wọ́n lè gbọ́ wa ájòkè wa tó ní ọjọ́ mọ́ àná bíi olóṣèkí ọjọ́ mọ́ òjìṣẹ́ àgbà ọjọ́ mọ́ ìkan nínú àwọn abí òkè nínú àwọn ànábì ọlọ́run ọba tí ìyá rere bí sáré òun náà ni ànábì wa olólùfẹ́ wa. أسواجها وعيسى ابن مريم عليهما أفضل الصلاة وأتم التسليم آمين ومن نبي عيسى عليه الصلاة والسلام هو كُكُوَ ياتوني وفني كما جاء وفاة نبينا عيسى يكوى نبي ذات طافة كيفا يكوى نبي عيسى عليه الصلاة والسلام ثم ẹ̀jẹ̀ ká máa pè sísọ̀rọ̀ lágbègbè kó ànádé yìí kí èèyàn máa mẹ́nu bà báwo ni ànádé wa yìí ó ṣe kú ó nílò àwọn ọ̀rọ̀ kan síwájú kódà kọjá sí pé lérè pé lèèyàn mẹ́nu bà àwọn kókó kan síwájú tó tó di pé èèyàn sọ̀rọ̀ nípa ikú ànádé wa yìí àlẹ́ sọ̀rọ̀ àti wọ́sálàmù ìdíta bá sọ̀rọ̀ pé ènìyàn ní láti máa yòwáyé ẹ̀ ìyẹn kókó àkọ́kọ́ báwo la ṣe bí ànábì wa Ìsá àwọn ìṣòro àtúwọ̀ sọ̀rọ̀ kí ni àmì wò tó ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n fẹ́ pa tí wọ́n bẹ̀ bọ́ ní níbo ni wọ́n wà báyìí níbo lọ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà wo ni yóò padà nìkan fọkàn bá mi lọ ẹni tó bá sọ̀rọ̀ nípa ikú ànábì wa Isa alayhi salatu wa salam nílò kọ́ sọ̀rọ̀ nípa àwọn kókó tí mò ń sọ yìí kókó àkọ́kọ́ kó sọ̀rọ̀ nípa àti wáyé ànábì Isa alayhi salatu wa salam ìyẹn ní ìdí dídí ànábì wa Isa alayhi kókó ọlọ́ọ̀kejì téèyàn tó ń bá dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ní wípé nígbà tí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ pa ǹjẹ́ ní wọ́n rí pa bí ǹjẹ́ wọ́n rí ẹ̀mí ẹ̀gbà bí pípẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí wọn ọ̀bá lẹ́mí ẹ̀gbà ìbẹ̀rẹ̀ wà tí wọ́n rántí lẹ́mí ẹ̀gbà náà ìbẹ̀rẹ̀ wà kókó mìíràn ká ní pé wọn ọ̀rẹ́mí ẹ̀gbà nígbà wo ni yóò padà wá nígbà wo ni yóò padà wá tó bá padà wá yóò sì láti inú lẹ́nu àbí yóò jáde nínú atẹ́gùn àbí yóò sì bí ọyọ wá bá wá ní báwo ni yóò ṣe wá nǹkan kí sínú sọ̀rọ̀ ànábìá Muhammad sallallahu alayhi wa sallam báwo ni yóò ṣe wá tí ó bá wá àwọ̀ rẹ̀ irú kọ́lọ̀ wo ni ó gbé wa tó ti bá ń bọ̀ wá ànábì fọ́ nǹkan fún wa sallallahu alayhi wa sallam kọ́lọ̀ wo ni wọ́n gbé wá irú aṣọ ìwọ ni ó wọ̀ nílùú lápẹ́fẹ́ rẹ̀ gbà ẹ̀rí irú aṣọ ìwọ ni ó wọ̀ kọ́lọ̀ aṣọ nílùú wa lápẹ́fẹ́ rọ̀ báwa ti dókòó lọ ní ìsìn yẹn tó kéré jù ní wàlẹ́ nítorí aṣọ méjì méjì ọwọ́ ṣòkòtò àti mm. ẹ̀rí tó náà bá dé ilé ìwé ni ọwọ́ gbogbo náà abẹ́rẹ́ mọ́nìyà bákan náà tọ́ba wa dé kọ́málì yẹn lọ bì yóò dé ọba dé ọgbọ́dọ̀ ní sẹ́ka tó bá wá sí ọgbọ́dọ̀ ní sẹ́ka tó sí kí ni sẹ́ka sí tọ́ba dé àlẹ́ ìsọ̀láàtì ìyàsọ̀ràn tọ́ba wá ṣiṣẹ́ náà tán kìí sọ̀rọ̀ ọdún mélòó ni ó lò oṣù mélòó ni ó lò ọjọ́ mélòó ni ó lò ọgbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn náà náà lẹ́yìn ìgbà tábà wá sọ iye ọjọ́ tí lò oṣù tí lò ọdún tí lò tán lọ́wọ́ tí wọ́n kan ah, àtìkù rẹ̀ báwo ni wọ́n kò kú tọ́ bá kú ńlẹ̀ ni wọ́n fún sí ńlẹ̀ ń parí rẹ̀ Allahu Akbar gbogbo olóyìn pátápátá ti náà ni wọ́n tún kẹ̀kọ́ rẹ̀ fún wa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ẹni olùbọ́ wa àwọn nǹkan wà tọ́jọ́ sí pé gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin agbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa tí wọ́n bá ń sọ pé gba kínní kan sínú ìgbésí ayé rẹ òun náà ń pè ní àkúdà àwọn olùkọ́ gbogbo àwọn mìíràn tí wọ́n bá ń pèsè fún wa nígbà míì wọ́n bọ̀ wọn pé gba nǹkan báyìí sínú ìgbésí ayé rẹ nǹkan ìpè nígbà sínú ìgbésí ayé rẹ ni pé kọ́ gbà á tí mímu kan ọ̀gbọ́dọ̀ mì ọ́ kọ́ ọ wá gbàgbé nǹkan ọgbà yẹn bí sì bá ń ta ọ́ ọ̀gbọ́dọ̀ sí nǹkan ọgbà yẹn nǹkan ìpè nígbà sínú gbà sínú ìgbésí ayé wa nígbà tá a bá ti ń sọ̀rọ̀ nípa àmẹ́dẹ̀wà àyíká àríwísọ̀rọ̀ àti ìwọ̀sọ̀rọ̀ àmì. nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbà òun náà ni pé bá a bá ti gbà fún àmẹ́dẹ̀wà àyíká bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbà fún àmẹ́dẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbà fún gbogbo àmẹ́dẹ̀wà ọlọ́run láti tètè rẹ̀ láì yẹ kódò lè hàn bàbà gbogbo àwọn ànábì ọlọ́run lọ́dọ̀ fìdílẹ̀ tí orúkọ wọn ń jẹ́ bàbá èèyàn àdìdí yàn yàn ẹ̀rọ tí wọ́n sọ ń bèbí yorùbá èèyàn àdìdí yàn yàn ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba lẹ́yìn yẹn nìkan kan sílẹ̀ ń bẹ̀ bá a ti lápá làwọn náà ní àpọ̀ lórí ní ìtura náà ni àrẹ́bí kan tó lórí méjì wé sí òfẹ́fẹ́ kan náà ni wọ́n ẹ̀jẹ̀ lójú nípa kan ìyájú náà lójú ìtara náà wa ẹsẹ̀ méjì ni wọ́n ní o ah. bá a ti níkùn àwọn náà níkùn wọ́n ń jẹ àwa náà ń jẹ wọ́n ń wọ́n ń sùn àwa kò sánà bí tí ó sùn kò sánà bí tí ó jẹ kò sánà bí tí ó ní kò sánà bí tí ó tí ó tí ó sára ó ní kò sánà bí tí ó ṣàìsàn ní ojú àdébìtì ọlọ́run gbàtà gbọ́dọ̀ àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbà sínú gbèsè ayé wa nìyẹn nínú ẹ̀ nìyẹn a gbà pé ènìyàn náà ní àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́rìí sínú sóràtì Ibrahim ayé àkọkànlá sóràtì Ibrahim ayé àkọkànlá ọlọ́run ọba sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون ìyẹn ni ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ní sọ́ọ́tì Ibrahim ọlọ́run bá sọ pé àwọn òjíṣẹ́ sọ fún wọn gbogbo àwọn òjíṣẹ́ wọ́n ń sọ fáwọn ẹ̀dá fáwọn tí wọ́n ń ṣe dáhàwà fún aláhùn ilà àbáṣọrọ nìfìlẹ̀kùn. ẹ má rò pé àwa sì sí ènìyàn o ènìyàn ni wa o gbogbo àwọn òjíṣẹ́ ni wọ́n sọ láwọn jáde ẹ má rò wípé àwa kì í ṣe ènìyàn ènìyàn ni wa o bá a ti wá ń mọ̀ sí gbogbo àwọn ànábì ọlọ́run ènìyàn ni wọ́n ànábì wa ayíṣá fúnra ara rẹ̀ ènìyàn lòun náà wọ́n ti wọnú alákọ̀ọ́kọ́ sùgbọ́dọ̀ jẹ ọmọ ni àti gbọ́dọ̀ gbé jáde sọ́dọ̀tì máyídà seventy five ìyẹn ànábì ayíṣá àríṣà wa ti wọ̀ sàlám títí lè wa o. àwọn ọba sọ pé. من المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون سورة المائدة سنة الفائد الله رأس أبين نساء فهو يأتي سلام فجن كاكاو إلا رسول ولا تريم السيح لنا القرآن نتوى إليه ديوان بنين نساء نانيه masih ọwọ́ àná rẹ̀ kọ̀ọ̀rán ó kọ́ tọ́lọ́ ń pe ànábì ẹ̀ríṣà nù ó pè ní ẹ̀ríṣà ó pè ní àlùmọ̀sí táwa máa ń pè ní mẹsáyà ọlọ́run bá sọ pé mẹsáyà ọmọ Mariam kọjá nǹkan kan ìlà rẹ̀ fún nǹkan kan náà lọ́jọ́ o kí ni nǹkan tó jẹ́ òbí bẹ́ẹ̀ ni o kọ́dí kan láti ní abẹ́lẹ́fẹ́ rúṣùl kì í sì ń lọ kọ́kọ́ wá àwọn kan sáájú ẹ̀ tí wọ́n pọ̀ kí wọ́n sì jẹ́ nǹkan náà wà ó mú fi ṣùgbọ́n ìkọ̀ èèyàn ńlá nìyá rẹ̀ èèyàn ńlá ọ̀nà nìyá rẹ̀ káàná ya ń dáhùn àgbéyàn nìyá o káàná ya kúlá ní pàán àti yá àtọ́mọ́ wọn a máa jẹ wọn a sì máa mú bí àbá ti ń jẹ síbá mú kí ló rẹ̀ sí èèyàn kan èèyàn kò jẹ sẹ́ni kankan tó lè sọ fún aṣọ ànáwó orí sọ ọ̀jọ̀ kódà ó mu ní ó mu wàrà nínú nínú ìjìn gbogbo nǹkan tó èèyàn máa jẹ tí ìjìnlẹ̀ gbé wá òun náà ní ọgbẹ́ wá fún wa ọlọ́run ìjẹ́ o mọ̀láìkì ìfòjẹ́ náà àwọn àlọ́ wọn ní júù luke twenty four ẹ yàrá o luke twenty four past uh, seven and nineteen. ó sì bí wọ́n pé kí ni wọ́n sì wí sí pé ní ti jésù kì í ṣe násárátì ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú ọlọ́run àti gbogbo ènìyàn. ẹ tó pé wájú lè rẹ̀ ó sì bi wọ́n pé kí ni wọ́n sì wí fún pé ní ti jésù tí í ṣe násárátì tí ó ṣe ara násárátì ara násárátì ara násárátì ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní. èyí tá a fẹ́ ló ń bẹ náà ni pé ara násárátì ọlọ́run ọba ìlú jẹ́ ara násárátì ìtumọ̀ násárátì ni ìlú nígbà tá a ní ara òṣogbo ìyẹn bí wọ́n pé kí ló èèyàn ni tí wọ́n ti pèèyàn ní ara àbí báyìí èèyàn ni alìjẹ́mí ìtara àdùkà kan tiẹ̀ naam àtúnlọ́wọ́ mark twelve twenty eight to twenty nine kílẹ̀ sọ́nlẹ̀. ọ̀kan nínú àwọn akọ̀wé tọ̀ wá nígbà tí ó sì gbọ́ bí wọ́n ti ń bá wọ́n ti ń bi ara wọn ní èrè ọ̀rọ̀ tí ó sì wòye tí ó sì wòye pé ó dá wọn lóhùn rere ó bí pé èwo ni èwo ni èkíní èwo ni èkíní nínú gbogbo òfin jésù sì dá a lóhùn wípé èkíní nínú gbogbo òfin ni gbọ́ ìsírẹ́lì olùkọ́rùn. ẹgbẹ́ ìgbà fẹ́lẹ̀ yẹn gbọ́ ìsírẹ́lì ìsírẹ́lì yẹn ọ̀n bá òun ti sọ̀rọ̀ ní kí ló wá sọ. olúwa ọlọ́run. olúwa ọlọ́run wa olúwa ọlọ́run ni. olúwa ọlọ́run wa nìkan ni olúwa. àrẹ́bí wa ayé sọ àlẹ́ sọ̀rọ̀ àti wàsálàm ó ní àwọn òfin pọ̀ nípa dáadáa wọ́n wá fẹ́ sọ òfin tó lágbára jù nínú àwọn òfin tí ànábì èyí ta gbé dání tí òfin tó lágbára jù yóò dé sí yìí. olúwa ọlọ́run. yóò lókè rẹ̀ ọ̀dọ́ ẹ̀ lókè yìí amòfin uh-huh. kan. ìkíní nínú gbogbo òfin ni gbọ́ ìfúrẹ́sì. ìkíní nínú gbogbo òfin yẹn ni pé number one èyí tó lágbára jù nínú gbogbo òfin táwọn àgbé dání tí ànábì wa àyíṣà gbé dání kí ni nǹkan náà olóòrùn kí olúwa ọlọ́run olúwa ọlọ́run wa wà nìkan ní olúwa wọ́n bí wáyé pé ànábẹ̀wà àyíká ènìyàn ni náà nǹkan àkọ́kọ́ tá a bẹ́rẹ̀ gbà sínú ìgbésí ayé wa ní kó gbogbo àwọn ànábẹ̀ ọlọ́run ọba ẹ̀dá ni wọ́n èèyàn ni wọ́n wọ́n kì í nǹkan mìíràn ju ẹ̀dá ènìyàn lọ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n dé sáyé. ẹbí gbé wọn ni wọ́n dé sáyé. abúlé ẹni tí wọn ò dùn sáyé àmọ́ ní tó dùn náà sáyé ẹni tí wọn ò dùn sáyé láàrin wọn náà ni ànábì wa Adam alayhi salatu wa salam ṣùgbọ́n gbogbo wa náà máa ń tí wọ́n fi dùn sí kí ni wọ́n fi dùn ẹ̀dá mi lóyún jẹ̀mọ́ ẹ̀dá mi lóyún yẹn kí ni wọ́n fi dùn ànábì Adam kí ìtọ́ àmọ́ ìpìlẹ̀ tiẹ̀ náà nìyẹn lẹ́ni pé gbogbo àwọn ànábì ọlọ́run náà ni wọ́n bí ànábì wa ayíṣá náà ẹni tí wọ́n bí ní ẹjọ́ káyọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba pa ìtàn àwọn ànábì ọlọ́run pé ìwọ̀n lágbájá ìwọ̀n lágbájá ìwọ̀n lágbájá النبي النبي محمد صلى الله عليه وسلم النبي يوسف عليه الصلاة والسلام هذا سيد أبا سيد أنت ينفع àwọn tó bí òun náà wọ́n bí àwọn náà ni àwọn tó bí àwọn tó bí àwa náà wọ́n bí àwọn náà ni. ọ̀yà lẹ́tàbá tó lè lẹ́tà àbá Ibrahim. wàtàbá tó lè lẹ́tà àbá Ibrahim wa Ishaq wa Yaqub. ẹ ẹ nta wọ́n ni wọ́n àwọn ibi ìwé ṣe sọ pé mo tẹ̀lé ẹ̀sìn bá àwọn bàbá mi bí wọ́n bá ti ní bàbá wọ́n bí náà nìyẹn bí wọ́n bá ní bàbá náà ni wọ́n bọ̀ wọn àgbè olùmọ̀ tẹ̀lé ẹ̀sìn àwọn bàbá mi alákọ̀ọ́kọ́ ní wọn òun náà ni Ibrahim ọlẹ́ẹ̀kejì ní wọn òun náà ni Ishaq ọlẹ́ẹ̀kẹta ní wọn náà ni Yaqub kọ̀wá dárúkọ àwọn tó ṣáájú Ibrahim torí kí bàbá wọn náà gbogbo wọn náà ni. náà àbẹ̀bẹ̀ àyíṣà alayhi wa sallam ẹni tó wọn bílẹ̀ náà Suratu Maryam ayah twenty two to twenty three ọlọ́run ọba sọ pé. فحملته فانتبذت به مكانا قصيا ìyá anábì ọ̀hún sá lóyún ẹ̀ nǹkan wo ni àwọn ti ẹ̀pa fún wọn pàṣẹ ẹ̀ láti bẹ̀rẹ̀ fáwọn ni àwọn anábì ọlọ́run yòókù wọn ìsáàbà àtàtà jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí wọn ṣùgbọ́n wọ́n sọ fún wa pé anábì wa Ìsá àlùsọ̀rọ̀ àtọ̀wọ̀ sẹ̀lá wọn ló ìyá rẹ̀ ló ń فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني وما مو يوم بزوا يفعوا لبيبي àwọn igi igi ọ̀pẹ igi ọ̀pẹ wà igi igi dàbídùn dọ̀lọ́lọ́ lásìkò tí ọmọ mú mọ̀ wá dé bẹ́ẹ̀ kí lọ́fẹ́ bá ní kọ́ láti wà lẹ́sẹ̀. ọ̀rọ̀ ìyá láyé tání mi ti kọ́bẹ̀ làhádà wà fún fìràṣíà máa ń fi ya. àyà wọn ń kábàámọ̀ ìgbé à ilé inú ẹ̀sìn ìlú wa ń nì lọ́kọ̀ yìí a ti ń bẹ̀ tí wàá kú kú yájú ẹ̀sìn lọ nítorí àwọn àgbà yẹn ó ní mí ti kọ́bẹ̀ làhádà ikú yájú ẹ̀sìn lọ ìtọ́sọ nìyẹn ní pé wọ́n lọ bí ànábì wa Isa alayhi salatu wa salam wọ́n lè lóyún ẹ̀ ìyá rẹ̀ sì gbé lọ síbi tí ó ti di níbi ìdí ilẹ̀ náà ni ó ti ń sọ nínú báyìbù ọlọ́run ọba nínú báyìbù tí a báyìbù ń sọ panu Matthew oríkìíní ẹsẹ̀ kejìdínlógún àti ẹ̀kọkàndínlógún kí lọ́sọ̀ ń lè bí wọ́n fi bí ànábì wa Isa ní ṣókí. bí ìgbì Jésù Kristi ṣe rí nìyí ní àkókò tí a fẹ́ Màríà ìyá rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. àti ìyàwó pé wọ́n lóyún ànábì wa ẹ̀ǹfà ó lóyún láti inú ẹ̀mí mímọ́ wá yẹn pé yóò ta lónìí ní ànábì wa ẹ̀ǹfà alayhi salatu wa salam sókèlè àti aláda naam. bákan náà látìlá ọmọ nínú àwọn kan tá a gbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa òun náà ní pé a gbọ́dọ̀ gbà pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bí yóò kù. gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bí yóò kù gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n bí gbogbo wọn náà ni wọ́n kú gbogbo àwọn òde ènìyàn wọ́n bí wa ni àwòrán kú lórí rẹ̀ náà ni. Suratul Anbiya thirty four and thirty five ọlọ́run ọba sọ pé. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون أنا إنزل إسماعيل بكو سيئة دكا كان سندري إليه سوى مولرا سوى ليلة كم ليلة kò sí ẹ̀dá kankan tó ń bẹ lórí ilẹ̀ tí ó wà wà nílẹ̀ láéláé tí ò ní kú lórí ilẹ̀ wà máa jẹ́ anna lè bá ṣe ẹni nǹkan lè kàlùkọ́d àtàrin níta fáfimọ̀lù kàlùdọ́rù. báyìí gbogbo ẹ̀dá pátápátá tó bá ti wà lórí ilẹ̀ yóò kó ń bẹ̀ ànábì àyíká àríṣà àti ìsàlám wọ́n bí àwọn náà ní wọ́n rẹ̀ kú lórí rẹ̀ ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ náà sọ́tún ní sáà àyà one fifty nine pé ànábì àyíká o yóò kó lórí rẹ̀ yàrá min ahli al-kitab illa la yu'minanna bihi qabla mawtihi àwọn ọmọ ìpè aláwọ̀ ọlọ́run ọba lọ́gbẹ́rẹ́ ṣojú ànábẹ́wà ayíṣà àyíṣàlátù wàsálàm báyìí ni yóò fi jẹ báyìí ni gbogbo ẹni kan tọ́ba ti wá kú pẹ̀lú ẹ̀tọ́ tó kọ́ máa gbọ́ olóya nítorí ìdí olóya ànábẹ́wà ayíṣà àyíṣàlátù wàsálàm kì í sọ ọlọ́run ọba lẹ́yìn lẹ́yìn tá a ti ní àwọn ẹni tá a bọ́lẹ̀ gbà sínú ìgbésí ayé wa yìí àwọn akókókókó tí mo sọ fún wa náà yìí láti wá bẹ̀rẹ̀ sí máa tú ìtì láti máa gbé yẹ̀wò ẹni ìgbọ́ wa ayé pé tàbá la fẹ́ sọ̀rọ̀ nípa kú ànábẹ́wà Isa alayhi salatu wa salam a nílò láti sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tá a lè kà fún wa lẹ́ẹ̀kan alákọ̀ọ́kọ́ ní àwọn kátà kà fún wa òun náà ní pé abẹ́rẹ́ ọmọ bí wọ́n ṣe bí ànábẹ́wà Isa alayhi salatu wa salam abẹ́rẹ́ ọmọ bí wọ́n ṣe Isa ẹgbẹ́ bí bí Al-Qur'an ti gbé wa nàám àmọ̀ fún ẹni tí wọ́n bí ànábẹ́wà Isa alayhi salatu ọ̀nà tí wọ́n dẹ̀ máa ń gbà bí ènìyàn òun náà ni wọ́n gbà bí òun náà ibi tí wọ́n máa ń gbà jáde òun náà ni àwọn náà gbà jáde wọn ò gbàdé ní ìgbàdé yìí irú ẹni tí máa bí èèyàn náà ló bí àwọn náà kí sọkùnrin ló bí wọn obìnrin náà ló bí wọn bí wọ́n dẹ̀ fi bí ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n fi bí àwọn náà bákan náà bí wọ́n fi tọ́ ọmọ bẹ́ẹ̀ náà wọ́n fi tọ́ àwọn náà gbogbo ń tọ́mọ tá bí máa ń mú làwọn náà mú aleyhi salatu wa salam èyí tá a fún aláìkan nínú sọ́ra tó yìí ẹ̀yìn náà tún ní ẹ̀rù tó ti padà ó ní fàhámẹ́lẹ́tìhù. fàhámẹ́lẹ́tìhù fàǹtàbàgàt bìhù màkánà qasiyya. nígbà tí mo yá àná ìyá wa Mariam nígbà tí wọ́n lé yún ànábìwá Isa alayhi salatu wassalam ọba bẹ̀rẹ̀ fún gbé oyún sá káàkiri gbé ní èrè yílo lẹ́yìn àti gbọ́ ìyá wa yìí wọ́n wá gbé oyún ànábìwá Isa alayhi salatu wassalam wọ́n gbé fákúrò láàrin ìlú wọ́n fẹ́ fẹ́ wo di ìlú. Fàjà àmàkọ́ọ̀dù. Fàjà àmàlmàkọ́ọ̀dù ìlà àdúgbò ìnáfúlàtì. Ọmọ wa mú wa. Yálẹ̀ ìta ni. Nígbà tí ọmọ mú wa, wọ́n falẹ̀ síbi abẹ́ igi kúbi ọ̀pẹ, wọ́n falẹ̀ síbẹ̀ láti lọ bí ọmọ. Ṣùgbọ́n ọmọ òfin tí wọ́n ti ń sọ̀rọ̀ ìbànújẹ́ jáde. ميت يا ليتني مت قبل هذا يا ليتني مت قبل هذا ايسو تاو تكوكو تي دوبين كون تاو تاو تجيبكاني تسيبو وكنت نسيا منسيا يا منسيا لك دلال فناداها من تحتها ناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا ojú ìyá tó ń tó ọwọ́ ìbànújẹ́ yìí kọ̀pọ̀ síbà náà lọ́mọ wa wọ́n rí ọmọ yẹn bí ta lọ́mọ náà jọmọ́ anábì wa wọn anábì wa ayéṣà àríṣẹ́ra kò sọ náà nígbà tí wọ́n wá bí ọmọ yìí tó ọmọ wa fẹ́ sọ̀rọ̀ ọmọ tá à ń ni anábì wa o anábì wa ayéṣà àríṣẹ́ra kò sọ̀rọ̀ fanádáhà ìyá ọmọ bá ẹni tí wọ́n jẹ́ ọmọ lọ́wọ́ ọmọ pé ìyàlẹ́ kan náà allah tahdami má bànújẹ́ ìyá mi má pé ìyá má bẹ̀rù àlùkòrán ní sọ láti ń bẹ́ẹ̀ fún ànábì èyí sá fún wa yẹn o ní òrì tí àtọ̀ pọ́n àwọn ànábì ọlọ́run tó àlùkòrán tó pọ́n wọn lé tó àlùkòrán kò sí tí ìyàwó bá gbé owó ni sẹ́nà pé ànábì lọ́wọ́ kọ́ máa bá ànábì èyí yìí sọ́lọ́lá gbé yìí ẹni tọ́ba rí pé ẹnìkan tó lọ sáájú òun ní àwọn ọlá kan ọwọ́ rẹ̀ tó ń bá ṣàfihàn ọláyẹn jáde àwọn èèyàn ọ̀fẹ́ tó láàfo náà ẹ̀rù pé owó òní jẹ́ kọ́fẹ́sọ́ ẹ̀rọ ìwà àlùkùránì gbogbo ọlọ́sìn bẹ́ẹ̀ fàánà bíi yíṣà ní àlùkùránì tó jáde ìwọ́n fi wá wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn Islam àlùkùránì ọ̀rẹ́ tani ọ̀rẹ́ ànábì ẹ̀sìn tí wọ́n ń ọ̀rẹ́ là wá bá ànábì wa ayé sáàsì ọ̀rẹ́ ní ànábì wa bá ànábì wa ayé sáàsì ọ̀rẹ́ ní àlùkùránì ni wá bá ànábì wa ayé sáàsì ọ̀rẹ́ náà ní gbogbo mùsùlùmí náà bọ́dọ̀ máa bá ànábì wa ayé sáàsì alayhi salatu wa salam ọlá kan ni yóò ọmọ tí ò tí ì débi kankan tí wọ́n bí sá gbé kalẹ̀ lọ́wọ́ pé ya rẹ̀ àlùkùránì ló gbé jáde ní fanádáhà ọmọ bá pè ya ọ̀ pé my mother ìyá mi hàlà tàbàní má ti bani jẹ́ kọ́díjà hàlà rẹ̀ bùkì tàbí sọ̀rọ̀ ìjà ọ̀nà àbájọ́ ti wá ìyá ń banú jẹ́ pé báwo máa ti ṣe ní ọ̀nà kọ́ mo lè lóyún ó ń yọba ti ẹ̀kọ́ rámọ́ mi nínú ni ó jẹ́ tó sàn mo tó bí gbé láti kí ni wọ́n ìyàwó ni ọgbà mi gbọ́ ta ló fi rí ẹ̀rọ sẹ́yìn kan bá ti yẹ ìwọ́n fa ọ̀jẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kan rí. ọwọ́ àwọn èèyàn bá rìn nìkú báwo ni wọ́n ṣe ìbànújẹ́ bá tẹ̀yìn bá bẹ̀rẹ̀ sọ̀bí mọ́ ẹ̀yin náà máa yìí pé èyí tí kì í jẹ́ kí ẹni tẹ́lẹ̀ sọ̀bí wọ́n mọ iye wàhálà kọ́mọ̀ nira wàhálà ni pé ayọ̀ ọmọ ọlọ́bí àwọn ẹ̀yà ọlọ́mọ ẹ̀wọ̀n tó bí wọ́n nígbà tí wọ́n yẹ bímọ. màtẹ́wà bímọ yẹn tán ayọ̀ wípé ń wọ ọmọ yìí èmi náà bímọ yìí mo lọ́mọ láyé yìí mo yẹ́ ọmọ release ìnira tí yẹ kọ́ máa bá lára yóò rí bíi wàhálà tí yẹ kọ́ máa bá lára ọwọ́ kọ̀ǹpé ara rẹ̀ sí ti ànábìyà ìyára ìyára mọ́ríàm yìí wọ́n bí ma pẹ̀lú ìbànújẹ́ wọ́n tó bí ká wọ́n tó wà nínú kíni nínú ìbànújẹ́ ẹ̀rọ rẹ̀ fún ìlera ni ká bí ma ìbànújẹ́ náà fún ara rẹ̀ ìlera ni gbólóhùn tí ànábìyà ayé sáté kọ̀kọ́ sọ fún wa rẹ̀ ni pé Allah tahzan má bẹ̀rù má bànújẹ́ mọ́ ìyá mi. قد جعل ربك تحتك سريا ọ̀nà àbájọ́ tó wà o ẹ̀kọ́ sì wà ń bẹ̀ fáwọn yẹn gbogbo nǹkan bá fẹsẹ̀ bímọ kódà kọsẹ̀ wà kódà kọsẹ̀ ń jẹ́ ìdá agbọ́dọ̀ kájú kó ń bẹ̀ lákòókò tó fẹsẹ̀ bímọ yẹn láti fi lè bá reduce ìnira tí ń bẹ ní ara ìyá yẹn látara bímọ tó bímọ ọ̀rọ̀ tí ìyá tí anábì èyí sáfẹ́jáde ìwẹ̀ ẹ̀kọ́ wà ń lọ́fún fún wa wípé báwo ṣe máa bá kí ni ẹni tẹ́lẹ̀ sọ̀bí mọ́ nílò òun náà ni ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ayọ̀ tàbí ọ̀rọ̀ máa gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ kò sì gbọ́ ọ̀rọ̀ máa gbọ́ ìbọ̀rùbà tí wọ́n tún gbọ́ ọ̀rọ̀ ìbọ̀rùbà àti fẹ́ ṣe Àbẹ́bí Ẹ̀yíṣà àrí ìṣẹ̀lẹ̀ àtọ̀wọ̀ náà ni àlùkùránì wá sọ fún wa pé dáìlíkà Ìsá bùnú Mọ́ríà. Dáìlíkà Ìsá bùnú a gbé àwọn ara yẹn nì. Ara yẹn tó bí ọkọ̀ ó tó bí twenty five. Mẹ́ta

ní àkókò tí a fẹ́ ìyá rẹ̀ fún Jésù hmm. kí kí wọ́n tó pàdé a rí olóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá Jósẹ́fù ọkọ rẹ̀ kì í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójútì ní gbangba ó fẹ́ ìkọ̀sílẹ̀ ní kọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí ó. ọmọ ìfọkàn bá rọ ọ Jósẹ́fù ọkọ rẹ̀. Jósẹ́fù ọkọ rẹ̀ kì í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú ní gbangba. wọ́n lè ọkọ rẹ̀ fún olóòótọ́ ènìyàn ni kò fẹ́ dójú tì ìyàwó rẹ̀ ní gbangba. Mhm. ó fẹ́ ìkọ̀sílẹ̀ ní kọ̀kọ̀. ó fẹ́ ìkọ̀sílẹ̀ ní gbòǹtẹ́lẹ̀ bí dáàbò ṣe gbé àyàn wípé ẹni tí wọ́n pè ní ọkọ ìyà tó dé àwọn ìrora ayíṣá o àlùkòrán ni ọ̀sán fún afẹ́lọ́kọ̀ kéèyàn sì máa ń lọ́kọ́ ń dídà o òun lọ́pọ̀ àlejò ní ọ̀kọ̀ lọ. ẹ bá lọ́kọ àdáwò rẹ̀ di méjì ọkùnrin sọ wípé ọlọ́ọ̀sì kínní ọlọ́ọ̀yàlè àdáwò kejì ni pé àwọn èèyàn máa sọ̀kò ọ̀rọ̀ òkùsọ̀kùsọ̀ ọ̀sọ́ òkò ọ̀rọ̀ wọ́n máa sọ lò àǹtẹ́nì kan mọ́ ọmọ wípé ẹ̀mí mímọ́ ló fi kínní ló fi ọmọ sí lára kọ̀ mọ́ báyẹn ṣùgbọ́n tí ọ̀dà lọ́kọ́ tí ò lẹ́nì kankan rí òun ló kún ìyìn pé ọlọ́kọ̀ ó ṣe é súnmọ́ káfọ̀ mọ́ ọba ibi kọ̀fáàmì ọkọ̀ ọlọ́kọ̀ náà àṣírí bẹ̀rẹ̀ ẹnìkankan rí ẹnìkankan òṣèlú àfihàn fẹ́ fẹ́ rí ẹ̀rẹ̀ lóyún ó sì bímọ ó súnmọ́ káfọ̀ ọmọ ju káfọ̀ ọlọ́kọ nígbà yìí wọ́n wọ́n ní ọkọ òun náà ní jósẹ́fù wọ́n wá ní ọfẹ́ sílẹ̀ ní gbòǹkọ́ lọ. ṣùgbọ́n nígbà tí ó rò nǹkan wọ̀nyí wo áńgẹ́lì ọlọ́run yọ sí mo rò pé áńgẹ́lì olúwa kan fara hàn lójú àlá. ó ń pé ìpè ń jẹ tèmi àlè ọ̀rẹ́ ìtọ́ jẹ tèmi ó ti já wọ́n já kú òní. ó wí pé. kọjá wọ́n já kú òní. àwọn pásítì ní mọ́ńgẹ̀. ọ̀rẹ́ ìtọ́. Jósẹ́fù.

ó bá mi sọ̀rọ̀ olúwa ti sọ fún mi pé kí n ṣe báyìí. bẹ́ẹ̀ ni wọ́n ní ángẹ́lì yìí ọ lọ sí joseph lójú oorun ó wá sọ fún mi pé joseph ọmọ dáfídì. má bẹ̀rù láti mú maria aya rẹ sí ọ̀dọ̀. ó ní má bẹ̀rù láti mú maria aya rẹ sọ́dọ̀. nítorí èyí tí oyún ní. nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ni oyún tí ó mú. àti wẹ́ẹ̀mí mímọ́ ni ó ti wá. yóò bí ọmọkùnrin kan. ẹ̀jẹ̀ ni yóò bí náà ni ànábọ̀ àyíṣà àlẹ́sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ó sì pe orúkọ rẹ̀ ní kíni. jésù nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣẹ kí èyí tí a tó kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá ní ẹnu wòlíì kí ó lè ṣe. ọ̀rọ̀ gbogbo ẹ̀ka ń dàrú ni níbí báyìí gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí olúwa ti sọ láti ẹnu wòlíì wòlíì nì lè fẹ́. kíyèsí wọ́n kan kan yìí ò lóyún yóò sì di. ọ̀rọ̀ tí yóò ní ìfọ náà tí olúwa sọ náà nìyẹn o wúndíà kan yóò lóyún yóò di ọmọkùnrin kan wọn yóò pe orúkọ rẹ̀ ní ọlọ́run wa. ọlọ́run wà pẹ̀lú wa. nígbà tí jésù dìde. jọ́sẹ̀fù jọ́sẹ̀fù. Ah. nígbà tí jọ́sẹ̀fù dìde ó sì mú aya rẹ̀ lọ sí ọ̀dọ̀ ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ títí ó fi bí àkọ́bí ọmọ ọkùnrin rẹ̀ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. naam fún sọmọ Jósẹ́fù nípa báyìí eléyìí ni tókí bí wọ́n ti bí ànáyọ̀ àyíṣà alẹ́sọ̀rọ̀ sí ní Matthew one eh, eh, eighteen to nineteen naam ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kátà sọ fún wa òun náà ni pé ànáyọ̀ àyíṣà alayhi salatu wa salam nígbà tó wáyé tán lórí àdánwò púpọ̀ nìjíìlì náà sàlàyé ọ̀lọ́pọ̀lọpọ̀ lórí ní àdánwò púpọ̀ lórí àdánwò tí àwọn ọmọ ayésáárí ó náà ní wípé wọ́n tó pa lẹ́yìn máa yẹ ẹ̀gbà lẹ́yìn máa yẹ àsìkò kí ṣe tó pa ti ti gbogbo ayé mà yẹn nìkan ọ̀nà tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gbà pa ó ti bí ọ̀nà mẹ́fà àbí ti bẹ́ẹ̀ lọ kí tó pé nǹkan kan ìyẹn ti gbogbo ayé wa mà yẹn gbogbo náà lá nìtúrì náà ẹjẹ́ rẹ̀ sí. táwọn ọba dá anábì wa yíṣá ìwà àdìsọ́lá tó wà sàlám nígbà tó wáyé tán pẹ̀lú pé wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n lè fẹ́ kàn án mọ́ igi ṣùgbọ́n tí wọ́n kàn án tí wọ́n rí kàn tí wọ́n bá ń tí wọ́n rí pa fúlà àbí kúlà ẹjọ́ kan fẹ́ gbèrè ẹ̀wọ̀n ní ìṣẹ̀rí àìsílámù náà tí anábì wa yíṣá là kúrò níbi abúlé nínú ṣẹlẹ̀ Islam ìgbẹ́káyè rẹ̀ àwọn ànábì tó síwájú ànábì ọ̀rí sá àrí sọ̀rọ̀ ọ̀sàlám sọ́lá wọn máa ń fi wọ́n sílẹ̀ ní fẹ́ta ìdáhùn ní pé ọlọ́run ọba kiri fi wọ́n sílẹ̀ fẹ́ta ẹ̀jẹ̀ ká jùlọ gbé ànábì wọn ní àrí sọ̀rọ̀ ọ̀sàlám sílẹ̀ tá ànábì wọn ní omi omi ni ọ̀tá sọ́lá wọn fi pa ayé rẹ̀ lásìkò ànábì wọn ní rẹ̀ gbé ànábì wọn ní òfin lọ àyè tó mi gbé lọ mí gbọ́ ẹni ògbé lọ ọ̀tá rẹ̀ nìyẹn ẹni tó ti gba àwọn ànábì ọlọ́nkọ kan tẹ́ ní ọ̀tá àwọn ńláńlá yìí àwọn ni wọ́n máa borí ọ̀tá wọn padà. nígbà tó wájú sí ọlọ́wọ́n bá la ànábì wa ní ààrẹ ìfẹ́láṣẹ ọ̀sẹ̀lám níbi òkú omi yìí níbi òjì omi yìí àti bí omi yìí ti gba ayé tó yìí tí ò sí nǹkan kan tó yẹn lè ti là ń bẹ àǹfààní ọlọ́wọ́n bá lẹ́yìn ni yóò ẹlẹ́ẹ̀kejì àlẹ́wà Ibrahim aleyhisalatu wasalam àwọn kọ́líjì ẹni ọ àwọn àwọn àwọn gúrùpù ànábì ìsàlá mẹ́ńsà kọ̀ọ̀kan yẹn tí àwọn ìdílé àwọn jẹ́ gúrùpù àmọ̀ pé ọba ìlú báyìí kíbi mọ́tò tó ń lò ní àwọn ọba tiwa náà ọ̀rọ̀ fáwọn ọba ọba mọ́tò bọ́ọ̀lù ọdún gúrùpù bẹ́ẹ̀ ni wọ́n. bọ́lá wọn bá ṣe bá ànábì ní wọ́n fi ìgbé tọ́lá ẹ̀yọ̀kọ́ bá ànábì wa ìsàlá ìgbé bẹ́ẹ̀ kọ́ torí ẹ̀sìn àwọn èèyàn kan bí ọlọ́run ọba fànàbẹ̀ wà ayé sáàsì àmàdé gbogbo ẹ̀kọ́ bá wà. bẹ́ẹ̀ náà ni anábìwá ibrahim alayhi salatu wa salam àwọn amúnimọ́bọ̀ ọmọ anábìwá ibrahim wọ́n sì gbé wọ́n sì jù sínú iná tí wọ́n jẹ́ anábìwá ibrahim òjò ọba tó gba anábì ibrahim sílà anábìwá ibrahim tó gbà á sí ẹ̀wá lẹ́tọ̀ọ́ tó kọ́ gba anábìwá ayé sáà náà láàrin. ẹlẹ́ẹ̀kẹta èyí àyè sọ́láàtì wọ fọ́nrán àwọn èèyàn wọ̀nyí yìí tó jẹ́ ọ̀tá rẹ̀ àwọn ọ̀tá ìdílé rẹ̀ yìí wọ́n máa jù sínú kàgbà tó bọ́ síbẹ̀ ọbẹ̀ síbẹ̀ ṣùgbọ́n sí nǹkan kan sí nǹkan kan ìṣe ọba àwọn aláfagbé ni ẹ o wọ́n jẹ́ ànábì Ibrahim sínú odò nínú kàgbà ọlọ́run ọba rẹ̀ dáàbò bò nǹkan kan ìṣe ọba tó dáàbò bò ànábì Ibrahim ọba tó dáàbò bò ànábì Yusuf òun náà lọ rán ànábì Isa náà níṣẹ́ Yusuf wá gba Yusuf là kẹwàá fi orí sálẹ̀ fẹsẹ̀ kò ṣe síbẹ̀. ìdásọ́kọ̀ tó lọ́nà ìwà Musa àríṣẹ́lá sọ̀rọ̀sẹ̀lám bọ́lá ń fi ṣiṣẹ́ rẹ̀ là ń pa ní ìdàpọ̀ ẹ̀ o. ànájọ àríṣẹ́ Musa àríṣẹ́lá sọ̀rọ̀sẹ̀lám òun àti fáráwò wọ́n jọ pò ó wọ́n jọ gbó ẹ̀rọ bí wọ́n ṣe fojú wọn rí tó. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà tí gbẹ́gbẹ́ ànájọ ọba tó pa ọ̀tá ànábì wa Ìsá rẹ́ yìí tí ẹ̀rẹ̀ sí pé ànábì wa Mùsá tó pa àwọn ọ̀tá rẹ̀ yìí tí ẹ̀rẹ̀ jẹ́ sí pé tí a burú kankan bá ànábì wa Mùsá ayé sọ́dọ̀ tó sẹ́lẹ̀m tí ní ọ̀ wá fi ànábì wa Ìsá sílẹ̀ tí wọ́n máa kà máa gi tí wọ́n máa fi fẹ̀sìn tí wọ́n máa na kíni wọ́n máa fi fi yẹ̀yẹ̀ wọ́n dùn ní adé ẹlẹ́gùn kò sí ètò bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n plan àti ọpá láì mẹ́yìí gbà láì mẹ́yìí àwò ọba tó gba anabi wa muhammed la sallallahu alayhi wa sallam lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀ tí yóò wá sí anabi wa ayíṣà sílẹ̀ yóò wá ìgbéra a wọ ayíṣà wọ sílẹ̀ ẹ̀jẹ̀ kan pa wọ́n kan ṣe léṣe. sọ́ni bá báyìí ẹ yẹ ká mọ̀ wípé gbogbo àwọn àpẹẹrẹ tá a mú wáyé ẹ yẹ ká fi máa fẹ́rẹ́ fẹ́rẹ́ wípé ọlọ́run ọba ọ̀jẹ́ ọ̀jẹ́ rárá wí kọjẹ́ sí anabi wa ayíṣà sílẹ̀ ọlọ́run ọba ọ̀jẹ́ jẹ́ anabi yìí kọ́bọ̀lọ̀ padà lẹ́yìn àyè sọlá tó wà sọlá kọ́ wá fi sí ẹ̀sìn rìn lọ́dọ̀ àwọn ọmọ ìsírẹ́lì kọ́ wọn máa wá kàn án wọ́n máa wọ́n máa wọ́n máa nà á wọ́n máa tutọ́ sí lára ẹgbẹ́ bí ìjìnlẹ̀ ṣe gbé wa wọ́n máa tutọ́ sí ànábẹ́ wa ayíṣá lára kò ṣe ètò rẹ̀ torí ìdí eléyìí ẹ̀jẹ̀ ká máa wíjọ́ àlùkò àrùn kẹrin ọjọ́ ìdílé láì máa yá ayè wíjọ́ ànábẹ́ wa ayíṣá aléṣọ́láṣọ sọ́lám wọn wọn ọ̀pá tí ò forí kàn nǹkan ni wọ́n kàn nǹkan ni wọ́n pa wọ́n kàn nǹkan kan lóòótọ́ wọ́n kàn ẹnìkan lóòótọ́ wọ́n pa ẹnìkan lóòótọ́ mọ́tà lẹ́ńtí wọ́n pa kìí sàn nábì wàhálísà aléṣọ́látò wàṣẹ́lẹ́m táà ni wọ́n kàn kìí sàn nábì wàhálísà aléṣọ́látò ọ̀nà méje onáà ni afẹ́gbà mú ẹ̀rí wá fún náà lùkùrán nítorí bá bọ̀ sínú ọ̀nà méje náà nínú báìbù tọ́jọ́ rẹ̀ wípé wọ́n pa ọ̀kan nábì wàhálísà aléṣọ́látò ọ̀nà méje àkọ́kọ́ ni wọ́n fẹ̀rí àti Islam náà ni wípé anàlá anàlá hamtanna alayhi bi annahu kafa anhu ṣúná hamal àdá bi kọ́tìlìhì fàǹjáhù mi kẹ̀yìdìhìn. òun náà ni ọ̀nà àkọ́kọ́ wípé ẹjọ́ kálọ̀mọ̀ ibi ọlọ́run ọba wa subhanahu wa ta'ala hamtanna alayhi ọlọ́run ọba sì dẹ̀ra fún ànáwó àyíṣà àyíṣà wa sọ̀rọ̀ ó gbé ìwò ọ̀pọ̀ ìlú ọ̀hún náà ọ̀hún náà rẹ́bí àríṣà àríṣà láti wọ̀ sàn wípé nígbà tí àwọn ọ̀tá fẹ́ pa ẹ̀jẹ̀ kan dẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ kan rí pa kí ọlọ́run pé ọlọ́run sọ fún wọn pé ẹ́bìlà ìtumọ̀ ayé àtàwọn fẹ́ kà fún àyẹn ọlọ́run sọ fún àwọn ọ̀tá pé ẹ́bìlà kúrò lẹ́bẹ̀ẹ́ ọlọ́run sọ fún ìbílà ìyẹn ni pé bọ́ọ̀bà bílà ọ̀bà lẹ́nu nígbà tí jẹ́ ìfúnṣẹ́ tó máa ń yí dà áyà one ten suratul maida aya one ten tí ọlọ́run bá sọ. إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك nígbà tí ọlọ́run ọba lọ sọ fún pípé yá ọkọ ọkọ Ìsá ọmọ Maryam ó ní rántí àwọn àdẹ̀rà tí mo ṣe fún rẹ èrò orísun mi rántí àwọn àdẹ̀rà tí mo ṣe fún ọ àti àwọn àánú tí mo ṣe fún yàrá rẹ bákan náà ọlọ́wọ́ bá ń sọ fún kí ni gan-an. àyà tó tàbí mú ìrìkú tó sì ti gbà sí mú náà. wáhùd wáhùd wáhùd wáhùd. àyà tó tàbí mú ìrìkú. ọlọ́wọ́ ń sọ díẹ̀ nínú àwọn orí tọ́lọ́wọ́ bá fi fún anábì àyíṣà àyíṣà tó nínú àwọn orí náà òun náà ní gbé nígbà tí mo kàn ọ lọ́wọ́ pẹ̀lú màláyíkà Jibril àyà tó tàbí mú ìrìkú mo kàn ọ lápá pẹ̀lú màláyíkà tí ń ṣe Jibril mo ní ma máa ràn ọ́ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn. Tùkàlímù náà sàfihàn máhàdì wà káhàlà. Ọ̀n bá àwọn ènìyàn sọ̀rọ̀ nígbà tó kéré ní ìfún àgbà náà. Ó ti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ìyẹn tó ìgbà ọlọ́run. Àsìkò mo tètè sọ̀rọ̀ àti àmì ọlọ́run ọ̀gbà. Ìnibí àwọn mi wà yóò ti fọdún kan àti méjì ma olómi ó fọdún mẹ́ta kótó ma ọdún kan rú gbogbo náà láti rí sí èsì mọ̀rọ̀ náà fi ha ha ha tó ti sọ̀rọ̀ ọmọ tí kò tètè sọ̀rọ̀ lọ. náà náà tó mo ní bí ọlọ́lọ́lọ́ ń fún ànábì orí sọ àwọn ìṣọ́ra tó wọ̀ sọ̀rọ̀ ń gbé níjọ́ tí wọ́n ti dúró ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ la ilaha illallah ẹ̀rí nǹkan náà níjọ́ tó ti dá orí ó ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run wa mú ìṣàn fún ọ gbogbo bàbá ti pè ní ìdẹ́ra tọ́lá wọn bàbá fún ọ̀dọ́ ènìyàn ní díẹ̀ ní ẹ̀ ọ̀la ni o àwọn sọ̀rọ̀ ra bọ̀ nǹkan láti rí tí wọ́n náà ọmọdún mélòó ní bí i àti dájú àti bí ti dájú ẹ̀. wọ́n pa ara pé kì í ṣe oṣù mẹ́ta ṣùgbọ́n mẹ́ta fún wa pé ẹni oṣù mẹ́ta ni wọ́n ń rà sí máa bí mẹ́. ẹnjẹ́ náà rárá fún lẹ́nu bẹ́ẹ̀ bí ọmọ oṣù mẹ́ta ló ti sọ̀rọ̀ dáadáa mẹ́rin ilẹ̀ sọ fáyé pọ́ ọmọ oṣù mẹ́ta ni máa bí i kọ́mọ́jọ pípé <laughs> ah, àlùjànnú ti fọwọ́ kàn nǹkan kan fọwọ́ kàn àánú ọlọ́run ọba ṣe fún un torí gbogbo nǹkan tó náà bá fi ṣe iṣẹ́ àánú báwọn ànábì ẹ̀ sọ́dọ̀ fún àwọn ẹ̀dá ní díẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ bá máa dúpẹ́ fọlọ́run ọba dáadáa nìkan ẹ̀ka tó máa lọ rù kúrò ẹ̀ nìyí ọlọ́run kàǹtì ẹ̀fọ́ ànábì Ìsá alayhi salatu wa salam bí ẹlẹ́ẹ̀kejì ní pé ọ̀n sọ̀rọ̀ ní kékeré nígbà tó tún pé wọ́n tún dàgbà tán náà wà á tún máa sọ̀rọ̀ وإذ علمتك الكتاب والحكمة بكنا ẹlẹ́ẹ̀kẹta mọ́kọ́ wa nábì Ìsá mọ́kọ́ onímọ̀ àwọn ìfẹ́ nábì Ìsá onímọ̀ kò ní títà kò ní kíni ẹ kò ní títà kò ní onímọ̀ ọlọ́run níbi mímọ́ kọ́ onímọ̀. والتوراة والإنجيل lọ́jọ́ mo láéláé ní mímọ́ kọ́ ọ̀lọ́kọ́ lọ́jọ́ ẹnì kankan mo tún wá kọ́ onímọ̀ mọ́jọ́ mi tuntun náà nde ọlọ́run fi mímọ̀ yìí ó fi máa nábì wa àyíṣà àyíṣà láti wọ̀ sílẹ̀ náà yóò tún wá hán wá yìí. ìkàfùlùkù mi náà sí ìmẹ̀ kàhà yìí àti tọ́ ìrì bí ìní. bákan náà mo tún fún ọ lókun àtẹ́gbára láti máa dá ọ yẹ yóò sì máa fò ọkàn bu ìpẹ́ ní bọ́mọ kékeré tó ń fi olùkọ́ sí ilé ẹyẹ yẹn ànábì èyí sá máa ń fi àmà yóò fi máa. ẹyẹ àwọn lè yí sẹ́yìn sẹ́yìn ní àmọ́ oṣooṣù ní kòkó àyè sọ̀rọ̀ tó sọ ẹ̀yẹ ní nǹkan máa sì gbọ́ pé ilé iṣẹ́ kan wà sí ní o àwọn èèyàn ní fún kálíbà ọlọ́run lọ báyìí lè sá wọ́n wà wọ́n wà já wọ́n wà fi ẹ̀mí lórúkọ ọlọ́run ọba kọ́ máa fò. Fatakunu tayran bi izni. Fiha fatakunu tayran bi izni. Atẹ́kọ̀ọ́ lásán náà wọ́n ti rí sáà máa fẹ́ sí àmà ìtàn wọ́n tá a mọ lọ́lọ́ yìí. Wọ́n kàn fàtẹ́kùn tó wá fún mi. Wọ́n ti fẹ́ sí báyìí lóde ní orúkọ ọlọ́run ọba náà lè rí sáyé náà yóò sì di ẹyẹ yóò sì máa fò káàkiri. So ilé ẹyẹ bẹ́ẹ̀ kì í pẹ́ o kì í sì bímọ. Ó nti bẹ níbi àṣírí àwọn iṣẹ́ ìyanu àwọn àrẹ́bí ọlọ́run nìyẹn tí wọ́n yọ léyìí bímọ kìí sì yá ìwé ìsàyé ìjọba tọ́lọ̀ bá ní ilé ṣùgbọ́n kìí bímọ àwọn ìrìnàjò náà ti ń dọ́gbọ́n sí ojú àwọn síìt tá a fi ń gbin nǹkan ní ìsìn tọ́ba lọ rà níbi tí wọ́n rà tọ́ba ti fi gbìn báyìí èso tọ́ba so kò lè èso gbìmọ̀ kàdéèsí àtọ́wọ́dá nìyẹn tọ́lọ́wọ́n ọba ó so ń jẹ. eléyìí àwọn èèyàn náà béèrè fún àmì àfọlọ́jọ́ náà nínú àwọn kan tí arábìnrin bá máa ń fẹ́ wa nìyí ẹ̀tọ́bẹ̀rẹ̀ ìlàkùnmọ́. bákan náà gbogbo àwọn aláìsàn tí ó fi pé àìsàn tí ò rí na kò lójú rárá akùnmọ́ ẹni tí ò lójú rárá kì ara lójú tí ò rí na kò sì bí bẹ̀ rárá ọlọ́run ọba ọba fi ojú ojú gan sílẹ̀ ó sì bẹ́rẹ́kẹ́tẹ́ lóde yorùbá wọn ní bíta aráyé bí ọ̀dọ́ ara yìí ibi tó jí àgbà ọkàn ó dé pa wọn ló sì gbà wọn lè sáà wọn kàn ń àti awọ o àti àti dúdú rẹ àti fífún yóò jáde náà táwọn gbé kiri ìkànnà lè <laughs> gbogbo wọn lajú afọ́jú ilé ẹ̀fọ́ ọ̀gbọ́n ọ̀gbẹ́ni àlùkòránì sọ òkè ànábì yìí fá dá ìtọ́jú òkèèrè nínú báyìí sí ẹ̀yìn tí ń fi dára ẹni jẹ́ ń lajú afọ́jú afọ́ni ní jẹun tó jẹ́ ẹ̀fọ́ àfi ojú kan bẹ̀ lọ́kàn sàbí àṣejú rẹ̀ tìmọ̀ yìí hàn eléyìí kọ́ o akíwọ̀n òun náà lẹni tí ò ní náà wàlẹ̀ àbọ̀rọ̀ gbogbo àwọn aláìsàn ara wọ́n ti fẹ́ kàn án báwọn ọgbà dùn gbogbo tí wọ́n ń ṣe yìí ní orúkọ ọlọ́run ọba ní fi ń ṣe wàyí tó kúrò jù lọ́wọ́ ta. kúrò jù lọ́wọ́ ta bí ìzìní. ní àwọn aṣọ tí ọlọ́run bá fi pọ́n ànábì yìí fún alẹ́ pé ó ń jí òkú kò mọ́lẹ̀ ń ìní ọlọ́run ọba ló fi ń jì. tó kù bá kú ní orúkọ ọlọ́run ọba jòdè. òkùnkàn wá yẹn kì í ṣe pé yóò tàn wá sáyé yóò máa bí mọ́ lọ́wọ́ yóò kàn fi bẹ́ẹ̀rì pé ànábì ọlọ́run ni yóò kàn fi padà pé àwọn àlè sọ fún wa pé yìí fẹ́ gbé òkú kan ọba tí wọ́n ń ta yọ́ fún alẹ́ fẹ́yàwó ọba ń bí wọn ẹni tó fi kú ti kú wọ́n kàn ju gẹ́gẹ́ bí àmì torí ìdó ìlàyé fi à kó lè bá àmà sí ànábì ọlọ́run ọba yìí náà lẹ́yìn eléyìí tó ẹ̀rí fún wa ní ọ̀rọ̀ wa. هناني وإذ, وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات إذ كففت عن أران وإذ كففت ثم كففت nígbà tí mo rọ́ mo rọ́ dànù àwọn ọmọ rọ́ dànù bani Israel àwọn ọmọ Israẹli mo rọ́ wọn dànù nígbà tí wọ́n rọ́ gírígírí láti mú ànábẹ̀wá ayé sá kàfẹ́fù lọ́wọ́ ànábì yìí fúyà wá ànábì mi lọ́wọ́ ọ̀ tó bẹ́ẹ̀ àwọn tó jù lọ gan bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó síwájú ànábì yìí sá wọn àrí ṣe ẹ ti wá lórí ṣe iná ọlọ́wọ́ ọba sàn wáyé kàwé tí wọ́n ń pè ní káfù lọ́wọ́ kàfáfù mo fi mo mo mo mo taari wọn dànù bẹ́ẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ ànábì àrí sá àrí sọ̀rọ̀ àtọwọ́ sọ̀rọ̀ àná ẹ̀rí àkọ́kọ́ nìyẹn tó ń sọ fún ayé pé ànábì yìí sá wọn ò pa wọn ò sì pọ́n torí pé ní tí wọ́n bá pa tí wọ́n bá kàn ọ̀rọ̀ ìyàn gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run sì ní kàfáf àwọn gbẹ́rẹ́ báwọn kàfáf tù mo dá wọn padà àmì ọlọ́run àwọn israẹli àwọn ọmọ israẹli padà wọn wa Isa alayhi salatu wassalam ọba dá ọwọ́ wọn àwọn dẹ̀ kàn lọ́wọ́ kẹ̀kẹ́ kan ẹni tá a dáwọ́ ẹ̀ padà tó lè rí mú kò lè rí mú ẹni tá a dáwọ́ ẹ̀ padà tó lè rí kan ní kò lè rí kan alukóra nǹkan bá a fún wọn ò rí ànábì mú ànábì àwùjá wọn ò rí pa wọn ò dẹ̀ kan àlẹ́ ìṣọ̀rọ̀ àti wẹ̀sán ẹgbẹ́ àkọ́kọ́ ni Suratul Maida màmá sáyà fún one ten ẹlẹ́ẹ̀kejì ẹ̀ náà ní gbé ọlọ́run ọba là á mọ́lẹ̀ àwọn kèfèrí àwọn àwọn ọmọ Ísírẹ́lì wọ́n pílánì láti pa ah, ṣùgbọ́n pílánì wọn kọjọ ọlọ́nkà fi hàn pé wọ́n pílánì mọ̀ pílánì wọn kọjọ rárá ìyá ọlọ́run bá dídá ní ọjọ́ ọjọ́ ayé máa wá fifty four níta ilé ọmọ fifty four ní ọjà. wàmẹ́kà rí wàmẹ́kà lọ. wàmẹ́kà rọ̀ lọ wàláwù khayrù ìmákìrì. ọlọ́run ní àwọn ọmọ ìfẹ́ wọ́n plan wọ́n dé ti oríṣiríṣi láti bí káwọn mú ànábì Ìsá káwọn ọ̀pá sàmákàrà ìlà àwọn plan ọlọ́run náà plan. sẹ́sìn plan tí wọ́n ọlọ́run náà plan fún ọlọ́run à ń bẹ̀ ọ́ gbogbo ẹ̀ka wa ti bá ń plan ìwọ wọ́n ń ṣe nàìjọ lójú ọ̀rùn wọ́n kàn gbọ̀ fún ha àìsí débi tí ń lọ ń gbèrè lọ ọmọkàrú ọmọkàrú wallahu khairul makirin. bẹ́ẹ̀ ọmọkàrú àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba gbé jáde ní ọ̀rọ̀ Quran sọ́ọ̀tà al-Imran ayé àti fọ́ èyí pé wọ́n plan ọlọ́run ọba náà ṣe plan ọlọ́run ọba plan plan jù kí ọlọ́run ọba kò sí. wàláhù ọ̀yẹ̀rẹ̀ màkì. wọ́n yà ṣe jù ú mọ́lá ní wọ́n pílánì pílánì wọn ọ̀dẹ̀ kọjọ́ ìlú àyíké wọn àrífà. ìdí lórí ṣé ń sọ pé àgbàfìlà ń wí látàárọ̀ ni àlùkòrán sọ pé wọn àpá wọn àfi kàn án sọmọ pé gbogbo nǹkan wí látàárọ̀ wọn lè gan wọn plan ni wọn plan mo rọ wọn dànù mi ò rọ wọn dànù wọ́n lè wọ́n gbé bẹ́yà bò mí ní kìí sígbà tí wọ́n fẹ́ kàn. àlùkòrán wa sọ ní ààrẹ mi gbé ìtumọ̀ ìwé alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì náà ni pé wọn ò kan wọn ò pa fún ọ̀rọ̀ wa gbé owó màálà mọ́lẹ̀ fún un. سورة النساء آية 127 آية 33 وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا ọlọ́wọ́ bá gbé kalẹ̀ wípé ọlọ́wọ́ pa ànábìrà wọn náà pa mẹ́fẹ́yà ìfà ọmọ Mariam kí fi òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ẹni bọ́lá wọn bá ti pè mẹ́rẹ̀ sí ilẹ̀ ó ti tó wa lẹ́rìí wípé àríwá àwọn ni wọ́kọ́ wọlé yìí ẹ̀rọ àwọn oníṣẹ́kúṣẹ́ wọn yìí àwọn àwọn aláìmọ̀kan wọn yìí tí wọ́n ń sọ pé àwọn júù ni ẹ tí wọ́n ní àwọn làwọn pa nìfàyà àyíṣà ọmọ Mariam Rasulullah ìdíje ìlú ọlọ́run ọlọ́run pa kò fèèfè ọlọ́run ni wà máa kọ́sàlú wọn pa ọ̀pá wà máa fọ́lá bú ọ̀kan nǹkan méjì ní adé lọ́gbọ̀n wọn pa wọn kan. wàlákùn a ẹnìkan ni wọ́n pa ẹnìkan ni wọ́n kàn kìí ṣe àwọn ìlúmọ̀ọ́rí fa ni wọ́n pa kìí ni wọ́n kàn. tó bá jẹ́ pé wọn ọ̀rẹ́ nìkan kankan ni ọ̀rẹ́ ní dojú nígbà fún wọn. ṣùgbọ́n yóò jẹ́ pé wọ́n rí nǹkan kankan. ẹ̀rọ ìdílé tó fi fẹ̀rẹ̀ sábà nàìjíríà bíi gbàngàn ní mẹ́ta wọ́n ní èyí ti nàìjíríà boko haram ló kàn jẹ́ àkàrà a wọ́n lọ ẹ́ ti ìkàrà mẹ́ta máa ti jẹ́ o ọlọ́mọdé amúrúkọ àwọn ẹni wani wọ́n pa ọ̀dà àwòrán ọ̀dà tí ni wọ́n pa yín nǹkan kan pa ọ̀rọ̀ ọ̀dà sílẹ̀ rárá wọ́n tó ní mú nǹkan kan wọ́n kan nǹkan kan wọ́n pa nǹkan kan máa ọlọ́ni wọlé tó ń fi bí hàlà hàn wọ́n pa nǹkan kan jẹ́ náà wọ́n dẹ̀ kan nǹkan kan jẹ́ náà ìyẹn náà lẹ́nu tí wọ́n kàn ìyẹn náà lẹ́nu tí wọ́n pa ẹni tí wọ́n pa ìtí wọ́n jẹ́ ànábì àyíká àyè sọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ bó ti jẹ́ nìyẹn wọlé tó fi bí hàlà hàn àjẹkọ̀ọ́ dojúrú lọ́wọ́ lójú náà وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا كثير كلام آية يجبتهم يقبلوا القرآن ما قتلوه ẹ̀pá àwọn afọlábúrò wọn kàn án ẹnì kan wá sọ pé wọ́n pa wọ́n kàn án ọjọ́ bí àwọn kan ní àwọn ẹlẹ́sìn islam tó ń fa bíkara fún ọ̀dùn islam tí wọ́n gbà pé wọ́n pa wọ́n kàn án wọn ò pa wọn ò kàn án àrí ìṣẹ̀lá tó wọ̀ sẹ́láàmù. háyà nìyẹn àwọn ìwádìí nínú àwọn ará ara yìí púpọ̀ torí bí ọlọ́run bá sọ pé wà máa kọ́ta lóru yẹ̀kùnà nípàdé ara yẹn wà máa kọ́ta lóru yẹ̀kùnà wọn òun gángan kọ́ ni wọ́n pa ìtura wà máa kọ́ta lóru yẹ̀kùnà ni pé òun gángan kọ́ ni wọ́n pa náà nìyẹn ìyẹn bá fi ọdún àyà mọ́tò òun gángan yìí ta ni àwọn ní sẹ́kítà náà lọ́wọ́ ayíṣà àríṣọ́lá tó wọ̀sọ̀rọ̀ òun náà ni wọ́n ní wọ́n pa ò òun náà sì máa rọ̀kọ̀ wọ́n nìkan pé wọ́n pa ò. lẹ́yìn tí àwa fẹ́ mọ̀ pé wọ́n pa àbí wọ́n pa táàbà náà pé wọ́n ní wọ́n pa ọgbẹ́dẹ̀ wà láwù. àbí ilé ẹ̀sọ́ wípé à èmi ni wọ́n pa ò. tẹ́ bá ti wá gbà pé ó ti kú kò lè wáyé láti wá ń ara rẹ̀ bóyá èmi ni wọ́n pa mo láwọn ayé àṣìbá ń gbàdá àwọn ayé àṣìbí ànábì ní ìtúndọ̀ lẹ́yìn ìwé ní ìlú pàtàkì fún wa mo lè fẹ́ ń gbèrò àti mo fẹ́ yíwa ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó dojú lé wọn lójú tí wọ́n rọ̀ fún wọn pa àbẹ́ni tí wọ́n pa o kání pé wọ́n ní wọ́n pa lóòótọ́ bọ́ọ̀rọ̀ pé ni wọ́n pa kò lè fún alábẹ̀mọ̀ wípé ni wọ́n pa kání pé nǹkan ni wọ́n pa náà kò sí fún aládùn náà torí pé ó ti lọ sí ó ti kó lórí ìlàwó. ta ni ọ̀rọ̀ tí a ní yẹn fún àjọmọ́ àti kárí ẹni tó jẹ ẹni tí wọ́n ní wọ́n pa òun àti ọ̀pá fún àwọn àrẹ́jọ lẹ́yìn ní ìtọ́jú wá lẹ́yìn rẹ̀ ó ní ìṣàlàyé ẹ̀ fún wa. ìdí ìyẹn tó fi àwọn Muhammad sallallahu àwọn ọ̀pá ẹ̀dàkẹ́ òun ní ọ̀rẹ́ ẹ̀ èmi ètò fún yín náà ní àlẹ́kọ̀ọ́ àti ìjọba bíi àmọ́ pàṣẹ lórí ìjọba ìlú wọn pa anábì Ìsá àlẹ́ ìṣẹ̀lá tó ọ̀sẹ̀lá rẹ̀. ọlọ́run bá gbàgbé wọn làwọn bèèrè mi náà ẹ̀yìn ilẹ̀ tó bá àwọn àìjọs àìjọs nìkan wọn ń tẹ̀lé mo dábàá mo rò pé ní nìkan wọn ń tẹ̀lé ń dọ̀rọ̀ ànábì Ìsá àlẹ́ ìṣẹ̀lá tó náà lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹ́ òun náà ní pé ọlọ́run ọba sọ pé mo fa ànábì Ìsá máa kú lọ́wọ́ àwọn kèfèrí mo fa ànábì Ìsá mo fa ẹ̀jẹ̀ ẹ̀ má kú níbi ọwọ́ àwọn awo ọwọ́ àwọn kèfèrí ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ náà ń sọ ẹ́ta lé mọ́rán fifty five kí sọ ìgbàgbé wípé mo fún wa ẹ̀rí méje lọ́sọ fún wa wọn ọ̀pá wọn ọ̀kan náà lè kọ́ àti wọn sọ fún wa pé ẹ̀rí méje nínú ìjírì náà ó sọ fún wa wípé tó ń jẹ́rìí wípé wọn ọ̀pá ànábì yìí sáwọn ọ̀dọ̀ kan. àwọn ọba sọ náà kọ́ ẹni pé fọ́tà alẹ́ mọ́ra fifty five wípé ọmọ fún ànábì mi sá ànábì ọ̀yí sá mo fọ ọmọ kú lọ́wọ́ àwọn kẹfìrì. àwọn ọba sọ náà pé. إذ قال الله يا عيسى إني متوفيك. ما سلام ربي يا نبي عيسى wípé àkókò tó dáhẹ̀ nínú mutawafika máa kún ọ lóhun nígbà tí sọ̀lọ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ tó gbé náà nìyẹn o àfihàn gẹ́gẹ́ bọ́lá wọn bá fi jíjì bí ibi yẹ sí àwọn bèbè ọ̀hún àríṣẹ́ra tẹ̀wẹ̀ sọ̀lọ́hún nígbà tí wọ́n fẹ́ gbé sínú náà kí fi ràn ọ́ lọ́wọ́ èdè ọ̀ràn mi lọ́wọ́ tó bá tó rán mi tó ti ń bẹ ní ààyè ọlọ́run tó rán mi tó ni ó ràn mí lọ́wọ́ ẹ̀yìn bá ti wà lọ́wọ́ ọ̀pọ̀ ọjọ́ àwọn ànábì ọlọ́run ọba tó bá dé kàtàn ọlọ́run tọ́ta ti kaná lẹ́yìn awa ti wà wájú àwọn ọmọ wẹ́wẹ́ ẹ̀ka níbẹ̀ lẹ́yìn tí ẹ pa wáyọ ní láyà ọlọ́run ti rí ohun náà ohun náà ló náà tẹ̀lé tẹ̀bùlà ohun àwọn tọ́lá délé bẹ́ẹ̀ máa fi irun fẹ́lẹ́fẹ́ kan àti máa fi kùn ẹ́ sàásù díẹ̀. wẹ̀rẹ́ fi hàn ká má ti fún ọ lóhun díẹ̀ tara ẹ̀ wẹ̀rẹ́ fi hàn ká ìlà ìwà máa gbé ọ máa gbé ọ kúrò láàrin wọn. ọ̀rọ̀ ó gbé ìṣẹ̀rí àníyàn ó gbé ìṣẹ̀rí ìṣẹ̀rí à ó gbé ìṣẹ̀rí àlọ́ ọlọ́fẹ́ gbé àná bí ọ̀rí sáyẹn bí ọ náà bá gbé ìtọ́lọ́ ń dáadáa ọlọ́run gbé ọ náà o ọwọ́ lè mọ́jọ ọlọ sáwọn tiẹ̀ ṣùgbọ́n ó lè gbé ọtí o láàrin àwọn tó fẹ́ fẹ́ ṣùgbà tí èsì mímọ̀ tó bá jẹ́ ṣùgbà bá gbé dáadáa ọwọ́ ní wàá rí sá màá tó ní kàn án lè gbé ọ àgbẹ̀ ọtí o lọ́sọ̀dọ̀ mi. ọlọ́ọ̀kẹta wa ni abẹ́ lè ń bíbà ń. ومطهرك من الذين كفروا ومطهرك من الذين كفروا إلهي مطهرك لعنه ní mùtáwìlì wà àwọn èèyàn máa ń mùtáwìlì mùtáwìlì táyì táyì nǹkan ọwà ojú ń tẹ́ ń tàn ń gbàgbọ́ sọ́yìn mùtáwìlì tí ìfẹ́ mùtáwìlì ní mọ́ nìyẹn ìwọ náà mọ̀